Thank you. ọ̀rẹ́ mi nìwọ ọ̀rẹ́ mi lòun náà jẹ́ náà. Smell. Like there's somebody in this house. kẹ́niyàn ṣe aya dàbí ìyé kó jẹ́ iye ojú owó ẹ̀hún náà lọ́run yà ayá gbà lọ́rẹ́ ọlọ́run rẹ̀ ṣe bí. pé wọ́n fọ́ lójú kò ń ṣàrùn. mo tún wá ń sọ̀rọ̀ love ṣọ̀rọ̀ ìfẹ́ ló wà nílẹ̀ yìí like that. Màdàmù, gbàgẹ̀dẹ̀rù mi. I'm not happy, dẹnu ìdá o. Mo rí ẹ lálẹ́ àná ìwà àti Kọ́lá ní Colex Hotel. Dúpẹ́. Ìgbà tẹ wá rí mi àti Kọ́lá ńkọ́. I am not happy. I am not happy. Ẹ má fò fóòkì mi. Ẹ má fò fóòkì. Èmi gangan, ajúmọ̀ láwùjọ, kó di jọ́ ọ̀gbéyàwó, kó ní kọ́kọ́ ìyàwó dìde kó wájú, kó di yẹ̀gẹ̀rẹ̀ gbogbo ayé mọ̀ pé afọ́jú lọkọ ìyàwó. one, two, three, one, two. ayé lé ooo ènìyàn burú inú ọmọ ìdájì àṣírí ń bẹ o. mo jẹ́ káyọ̀ ti ṣe fast lọ drop tó mú níbi tí. ṣe jù gbogbo ọdún kan máa kó jáde sí kẹ́mi mọ́nítọ̀ gbàǹkì yẹn ètò ètò táǹtì lọ́gbọ̀n. àṣeyọrí tèmi jẹ́ ká yẹyẹ ìkóyẹ wa ọba mímọ́ jẹ́ ká yẹyẹ ìyẹ wa jẹ́ ká gbèrè tìjú òde òní kárí léwọ̀ káróde já ká yẹyẹ ìyẹ wa kó jẹ́ àṣẹbẹ̀ lọ́wọ́n bá àtẹ̀yìn tó láyé ẹ̀yin rún malẹ̀ ẹ̀yin ọlọ́wọ́n bá. ó ti tó jàre. kí ni ìyẹn kí ni ìyẹn kí ni ah. ṣé àdúrà tẹ́ ń gbà látà òru àná kò sí ìtò ni. mo ń ṣàdúrà ni kí gbogbo ilé ilé yẹ wa náà ni. kí ló dé kí là ń ṣe nígbà tá a ṣègbéyàwó ogun àdúrà òtó yìí ẹ wo ẹjìdé kẹlẹwẹ jàre àwọn èèyàn tí ń dúró wà ń ta. ṣé gbogbo èèyàn ṣá ti dúró wọn ti rẹ́dì. wọ́n ti rẹ́dì ẹ̀ lọ́gbọ̀ ẹ àwọn èèyàn ti wà ń ta. àjọdẹ yìí o. àánú olúwa àánú olúwa o. bí tiẹ̀. abẹ́bẹ́ kí n gbàlù yẹ kí n sọ síta ni. ìwọ ni. dáàdì kẹmi ẹjọ kí là ń ṣe. ìyá kẹmi kí ló mọ to fi stop beat ṣebí graduation là ń ṣe. graduation kan má package freedom náà ń pè ló wá lọ gba onílù jọ tí ò ní tìjú ni ó fẹ́ kí wọn ládùúgbò máa fi wá ṣe yẹ̀yẹ́ ni. èmi ni mo arrange fún àwọn onílù ṣé ó dàdú ṣé èmi ò kì í ṣọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ ẹni bọ̀ kò ń ṣe bí kò lọ gbá òun nítorí pàlọ́ sọ̀rọ̀ fúra lọ síbi tó fẹ́ ṣe freedom náà. kí ni èèyàn fi nítorí èèyàn gbọ́dọ̀ fi ìdùnnú kó fi hùn sọ lọ́wọ́n ọba wípé òun dúpẹ́ gbàtí màá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn kan bú mi pé mo fàgbà kọ́ṣẹ́ mo dẹ̀ rí pé mo kọ́ mo mọ̀ mo parí ẹ̀ mo ń láti jó kí n yọ̀ fún wọ́n ló pe ní freedom ó dà freedom tẹ́ máa ń pè but graduation ni o ṣáà di gan lórí mi hmm. so àwọn kan àjọ kọ́ṣẹ́ yẹn ni àjọ kan léńjọ kan wọ́n dẹ̀ jábọ́ lórí orí pẹ̀tẹ́sì lókè lọ ó kú straight ni òun ò lè sọ nípa freedom lẹ́nu èmi wá ń ṣe tèmi mo kọ́ṣẹ́ mo yanjú mo lè ṣe bí ẹ jọ sọ̀rọ̀ mi tọ́pẹ́ àbí ò tọ́pẹ́. ó tọ́pẹ́ dájú fún mi èdè kan jù ú. èmi mo arrange for àwọn di drama. ó ní lọ́jọ́ àjọyọ̀ ọlọ́jọ́ ìgbìyànjú. lójú tó dẹ lójú. àjọ máa débẹ̀. òun ṣèwọ nìkan ló máa fojú ẹ̀ ní mi ká tẹ̀lé débẹ̀ mò ń bọ̀. kí ló tún fẹ́ lọ mú. ẹ a máa rí oore báyìí bá wa ṣe o a dẹ̀ ní ṣe àṣetì o ṣe rí Mr. Kínwálé tẹ̀ ń wò yìí èmi gangan kọ́ ni mo kọ́ wọn níṣẹ́ àmọ́ ọ̀gá wọn ẹ máa rí wọn láìpẹ́ láìpẹ́ ṣé nìkan tó wà ń bẹ ni pé tọ́mọṣẹ́ bá dáa gbogbo èèyàn ló máa fẹ́ jẹ́ ọ̀gá ẹ̀ nítorí pé Mr. Akínwálé tẹ̀ ń wo àwọn gan dà lọ́wọ́ ara wọn ni tábà bá a ṣiṣẹ́ níta nìkan ṣe gan wọ́n máa ṣe kọjá bẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ ní Mr. Akínwálé lórí ètò tó kàn báyìí sí ni pé ẹgbẹ́ tire yìí kẹ́ ẹ gba owó lọ. ẹ wàá bá mi kọ ni pé wàá ta wàá ta o wàá ta wàá ta wàá ta o wàá ta wàá ta o. ẹ̀rù tí ọgbọ́n tún súnkàn báyìí ni pé ọ̀gá akínwálé gangan gan wọ́n máa dìde láti kíni láti sọ̀rọ̀ nípa akínwálé. ẹ bá bàtà gbọ́ gàdí ìdè. ẹ bá bìnú pé mo gbẹ́rẹ̀ ẹ bá bìnú ẹ bá fi ṣe múre bá fi ṣe múre bá fi yàwọ̀ ní àbíra tó ti dá mi ẹ bá bìnú pé ó dà kòkòrò ó tiẹ̀ da lẹ́gbàá. ẹ ṣé mo dúpẹ́ bó tilẹ̀ jẹ́ wípé èmi ló kàn láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ akínwálé kí n dẹ̀ ṣàdúrà fún àmọ́ nígbà tí ìwọ ti wà ń bí ó máa wù mí kó kọ́kọ́ sọ̀rọ̀ kó tó di pé mi ṣẹ̀ wá sọ̀rọ̀ tèmi. ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá ọ̀gá ọ̀gá ṣé ẹ bí Akínwálé iṣẹ́ wa yìí ó ní ìdààmọ́ràn sórí àmọ̀ràn tẹ̀ máa fún ẹni pé ṣé o rí béèyàn ṣe ń kọ́ṣẹ́ àdúrà tó bá ṣe fún yìí ó important o sórí ìgbà tí yẹn bá ń kọ́ṣẹ́ lọ lọ́wọ́ tó ń kọ́ṣẹ́ lọ tọ́gà kan wo sunsun báwa ah, ọmọ ìyá dẹ̀ fi ṣe ìṣòríire àdúrà kan ni ó important o sórí àdúrà tó ń ṣe lé ìyẹn ni number two ìyẹn náà pè ní ceremonial prayer. ẹ ẹ ẹ ẹ lẹgba just sit down mo ní kó jókòó. why. ọ̀gá gbogbo ohun tẹ́ ẹ ní kílẹ̀ gbà ṣe ìpín understand torí kò sí position tó yẹ kó dìde kó máa advice mi báyìí ti seniority ni àbí ti master torí kò yé mi. ọ̀gá ẹni mo jẹ́ akínwájú quiet please bó dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. mo ní kó quiet you are just a senior o dé sunday kò wá kọ́ṣẹ́ èmi dé monday just a day ẹ wá ní kò dìde wá advice bíi pé master ni ẹ ọ̀gá mo disagree ògbó lélẹ̀ yòó mi ò láì pé ibi tó bá ẹ̀gbọ́n mi tó kó bẹ̀ that's not your position. sẹ́wọ̀n kí mo ti máa ń fẹ́ jẹ́sùn ti pẹ́ ìjọ kejì tó dé ló ti máa ní kí n tẹ̀hún lọ́gà kí n tẹ̀hún ní bọ̀dà bọ̀dà bọ̀dà bọ̀dà bọ̀dà ó bẹ̀ẹ́ dé bí o tó bá dẹ̀ ṣọ́ra á ní ṣáàdùn àfọ̀n bílẹ̀ yìí. Ah, mo gbé ẹni mo sọ fún ẹ. sọ́ni tó wọ iye mi ni mo lọ rẹ́ǹtì ẹ mo mọ tí mo fi gbọ́ kàdá lọ rẹ́ǹtì ẹ o. kẹ́mi mo rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá. ọ̀gẹ́gẹ́ oh, bí wọ́n. ẹni mi ló dé. lẹ́gbàá jókòó jókòó that's all right. ó dayọ̀ ọ̀gá o. it's okay now. ah it's all right. okay ní um, Akínwálé. in my in my wife's presence yeah. in my That, children's presence. that's all right that's all right kódà kó jẹ́ ọjọ́ kan ṣoṣo yẹn ni nígbà tó ti lè sí ní ẹ̀yẹn ẹ̀tọ́ ẹ̀ ó wà mí báyìí ẹ̀tọ́ ẹ̀ dẹ̀ láti sọ ọ̀rọ̀ kan tàbí méjì sínú ayé tiẹ̀ náà. as a senior not, a, not as a master. ẹ ok anyhow anyhow uh, well ẹ ká fìyẹn sílẹ̀ ìta wa ṣe ń bí lónìí òun ni kẹ́ ẹ ká ṣe ẹ ti gbọ́ ah, mo kí gbogbo àwa tí a wà lórí ìjókòó ẹ má bínú wípé ó pẹ́ díẹ̀ kó tó nípa bẹ̀rẹ̀ program yìí àwọn ìrìn kan tàbí méjì tá a rìn òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Um, Akínwálé jọ̀ọ́ a ò mọ̀ bóyá òbí ẹ̀kọ́ wà lórí ìjókòó ń bí tàbí ìyàwó tàbí àwọn ọmọ ìkan nínú wọn ló lẹ́tọ̀ọ́ láti kọ́kọ́ ṣe àdúrà fún ẹ kó tó di wípé àwa ṣẹ̀ máa ṣàdúrà. ṣé bóyá ìyàwó mi àbí màámi àbí. yes. wọ́n tó ti pa màámi tipẹ́. mo wò náà ní obìnrin tí a abájọ tó fi irú dùn sí rú mi gẹ́gẹ́ bí ọ̀gá. ṣọtọ lẹgbàá that's all right but hmm, ìyàwó mi wà ń ìyàwó dà kò sí wàhálà ìgbà tíyàwó ti wà ń yẹn ẹ kúnlẹ̀ síwájú wọn ẹ jẹ́ kán ṣàdúrà iṣẹ́ yìí ẹ wá fi lọ́mọ lọ́wọ́. àmín o Ọlọ́run ẹ bálákòbá o ẹ ní bálákòbá ṣiṣẹ́ o ẹ gbogbo tẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere ọ̀là wàhálà aláàkó àtà bílà bílà lè ọ̀sìn. Mr. Kiwale lágbára Ọlọ́run ọba bí ẹ ṣe ń lọ lónìí bí àwọn èrò ìṣíwájú ṣe ṣe iṣẹ́ yìí tí wọ́n lókìkí tí wọ́n fi ṣeun re tí wọ́n lówó lọ́wọ́ tiẹ̀ náà àrí bẹ́ẹ̀ àmín adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀gá wa ẹ̀yin náà ẹ fi àdúrà ẹ fi káàdì ẹ̀ lẹ̀. ẹ lágbára ọjọ́. ẹ please wizard tani ṣẹ́ni ok thank you. Mr. Akinwale òmìnira lè gbà lẹ́nìí kò ní dìnnìra mọ́ ẹ lọ́wọ́ ẹ ní ṣàṣetì o ẹ ní kánjú kú o iṣẹ́ yìí oríire lẹ́ máa fi ṣe lágbára Ọlọ́run páńpẹ́ ayé tọ̀tà kò ní mú kò ní máa mọ yín o àdúrà yìí tó ti ń gbà kò ní dojú rú o láwùlá aláfọwọ́ta láàbílà yìí. ẹ jọ ọ̀gá kíní kan mo ṣe ó ṣe sọ sí mi lọ́kàn ni ẹ bá ń fi kún prayer pé mi ò fẹ́ use mọ́ pósí kíkan bí àwọn kan tán fi ọjọ́ kan sí ni hmm, àwọn tá yẹn ọ fún mi pé àwọn òfin ṣe nǹkan rí. ẹ please please ẹ jọ àwọn òfin ṣe nǹkan rí àti. ẹ jọ mi fẹ́ use mọ pósí kíkan. ó sì tóbi tó ṣàdúrà tẹ̀lé. àwa mi kan. dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀ ó dúró tì mí ń gbà ṣòro ó ti freedom tó kẹsẹ̀ járí yìí torí àyà mi ń já ká tó ṣe é kò sí gá kò sí gbó kò sí kọ́bọ̀ ó dẹ̀ fọkàn mi balẹ̀ ó wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ obìnrin yìí kò ṣe é àní jọmọ sàárẹ̀ àwọn ọmọ wa gbogbo ọmọ tó bí fún mi báyìí olú ọmọ náà máa jẹ́ ọmọ alálùbáríkà ọlọ́run máa ṣe wọ́n ìwọ náà dẹ̀ ní kú mọ́ mi lórí ó ṣe mo dúpẹ́ ìyàwó ó ṣe gan ó ṣe. ẹ dáàdi kẹmi tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi mo ṣe tí n bá ṣe ta ló fẹ́ ṣe tẹ́lómi bá ṣe gan-an ló máa bí mi so ẹ má dúpẹ́ lọ́wọ́ mi gbogbo àdúrà tẹ́ ṣe ọlọ́run àjẹ kó gbà ẹ̀ sọ ti yé yín inú mi dùn tó yẹ pé àlówó mo dẹ̀ jáde mo wá owó ṣe máa jáde a dẹ̀ ṣe gbogbo ẹ̀ tó dùn tó láàrin so nǹkan tó wà important nìyẹn. ẹ ò ṣe máa jẹ ewu tó wá wà ń bèrè torí gbà tó máa ya owó yẹn lọ́dọ̀ àwọn ẹni tó ti yá ìwọ̀n agreement tó ṣe àti lè dáwó wọn padà ìgbà wo ni wọ́n pè àti pé ìgbà ìlú eré wo láti sá ká tètè dáwó yẹn padà. Eh, ẹ wo eh, èmi ṣáà mọ bí mo ṣe lọ yáwó kò dẹ̀ sí ewu yẹn bí mo ṣe máa dáwọ́ padà náà lágbára ọlọ́run kò ní séwu ẹ̀yin fi gbogbo yẹn lẹ̀ èmi á yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni tèmi ni pé bàtà ní ìdòwò àrí àfihàn tá a fẹ́ ṣe gbogbo ẹ̀dùn láàrin àwọn èèyàn jẹun ojú ò ti wá. olúwa. pélé tí mo gbá pọ̀ ni. mo rí mo rí bó ṣe pọ̀ jaburata wò nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀ yé mi o rò bí a tó bá pẹ́ nídìí ilẹ̀ yìí èmi abẹ́ ẹ̀fọ́ abọ́ tó kó sí kitchen ó tún ara ẹ̀. sista mi kí ni. etí bá mi fọ bó yẹn ah, ó tẹ́tẹ̀ mọ̀ pé lẹ́sìn mọ̀ gbọ́ pọ̀. tó bá gba ah. ilẹ̀ yìí tán wàá tún wọlé wàá lọ fọ abọ́ tó wà ń bẹ̀ ìwọ ọ̀lẹ́ òṣì yìí. dẹ̀ máa gbálẹ̀ lọ ẹ kọ́ ọ̀lẹ́ mọ̀. ṣé mo bá mọ́mì yín lẹ̀. mọ́mì um, wọn ò sí ilé wọn ti jáde àbí. wọn ò sí ilé um. wọn jáde. kódà ah, tó bá ti dé ẹ sọ pé ah, ah, ṣe bẹ́ẹ̀ sọ fún mi pé mọ́mì yín jáde ni. jáde láàárọ̀ wọn bá ti máa fi padà wọlé wọn bá ti mọ padà torí wọn ò tí ì jí ń gbà yẹn ẹ mi ò bínú àlàáfíà ni o owó tẹ ní wọ́n gbà ní mo wá gbà ọ́. ẹ lóòótọ́ ni mo ní kékeré wálé mi ẹ má bínú ṣe rí ó ní àjọ kan tí mò ń dá ọ̀sẹ̀ yìí dẹ̀nà dá mi àfi bọ́n ṣe pèmí tán ní ó dé ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó rówó gbà ẹ wo tí n bá gba owó yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí ẹ̀yin ni màá kọ́ pè lórí aago báyìí pé wá gbowó ni ẹ jọ nítorí ọlọ́ ẹ má bínú. ó dáa tẹ bá ṣe ń gba owó yẹn báyìí ẹ pè mí o ìyá kẹ́mi ẹ pè mí o ó dáa ṣùgbọ́n ẹ̀yin méjì ẹ máa wádìí òdodo dájúdájú kẹ́ tó máa sọ ìyá yín wà ń lé ẹ ń pọ́n pé kò sí lé ìwọ alájà mọ́mú yín wà lé ẹni ọ̀sìn lé alájà èmi ò bínú. Hmm. olúwa àwa mi kàn àwa ọkàn àwa wà kàn. orí o gbé ẹnu ẹ dákẹ́ tí kékeré ò bá tiẹ̀ gbọ́n àgbà náà ò gbọ́n ṣé mo kọ́ yín bẹ́ẹ̀ mo kọ́ yín kẹ́ máa parọ́ èmi ò kọ́ yín kẹ́ máa parọ́ o ṣe gbọ́ mi ní kẹ́ bá mi parọ́ káwí bẹ̀ a lè kú bẹ̀ jọ̀ntorí ọlọ́run mi kàn yín bẹ̀. mo lọ́ọ́ ní kẹ́ bá mi purọ́ nẹ́sẹ̀ ẹ bá mi purọ́ torí mi ràn yín kẹ́ purọ́ ẹni tó bá purọ́ máa jalè mi ràn nírọ́ o mi ò tún ní kẹ́ máa parọ́ o ẹ má bá mi parọ́. olúwa o àwa mi kàn. mo fẹ́ pa ẹ̀. ìwọ ni mo fẹ́ pa ẹ̀. mo fẹ́ pa mi. oògùn tó o bá pa mí mi nígbà. ayo mo mi fẹ́ kó pa. mi nígbà tó bá tó mi. sọ́ọ̀bù pé kúlè lè ṣe. kí ni ìṣe mi. torí mo wà mo sì lóò ṣẹ bí ọba ti ṣẹ tàbó gírẹ́ni jẹ tàbó ṣẹ́ni ti ń jọra fún mi ikú lè rẹ̀ ṣẹ fún. ṣé mo ṣe ti. tó o sọ pé ìwọ náà o ti dọ̀ka ó kéré jù àwọn ọmọọṣẹ́ tèmi tí mo kọ́ ṣe tó ṣe freedom tó ń dókòó mbẹ tó ń gbowó lọ́gàá lọ́gàá ó kéré jù wọ́n mẹ́ta sí mẹ́rin tó dẹ̀ mú tó ń jìn jùn ó ń jìn jùn jóná ó mọ̀ pé ìwọ ló ń jẹ yẹn torí ọ̀rọ̀ tó ń dùn mí ló fi ń ṣe àwàdà yẹn tẹ́kọ̀ kan tètè wá dígbé kó a máa yọ̀ mí ẹlẹ́dàá mi á bí ẹ. irọ́ ọ̀rọ̀ yọ ẹ̀kọ́ o ṣé ń gbàgbá lọ ṣe fírídọ́ọ̀mù fún Akínwálé àbí tẹ́sẹ̀ fírídọ́ọ̀mù tí ẹ wá pín o lọ́gàlọ́gà ẹ pè tèmi lẹ̀ ó mú tèmi kó o gbà kó dẹ̀ mú wá fún mi àà mí sì ń lé ẹkọ yọmi kéré mí sì lọ́jà ẹ pàṣọ mi dà ara ojú ọjà báyìí lẹ́yìn ṣe ayẹra ayẹra òwò lé ayẹra amábọ̀rọ̀ sọ̀rọ̀ amábọ̀rọ̀ sẹ́ni wúyẹ́ òwò lé ayẹra. jẹ́ kí n bẹ́sẹ̀ òótọ́ rọ̀ sórí lé tó bá dé tòótọ́ tòótọ́ o àṣẹ wà lẹ́nu mẹ́ ọ̀nà àmàtà ń lo àti ṣo iṣẹ́ tí Akínwálé kọ́ ẹ̀ ẹ̀ fi ṣeun re àṣẹ tó wà lẹ́nu mọ́ fi sọ. tó bá jẹ́ wípé ẹ pín owó ń bẹ̀ yẹn á mà yẹn ń tó mú tó fi á mà bẹ́ẹ̀ pínwó torí bíbélì sọ ọ́ ní ìran kábíńtà kan kì yóò ṣe rere torí wọ́pọ̀ jésù mo ṣe ń wo yìí bó ṣe ń wo mi n kò gbowó oògùn ẹni bá parọ́ kò nìyẹn n kò gbowó afẹ́ jókòó pé kí n ṣàdúrà fún akínwálé pàkínwálé hmm. ṣe dìde nìyẹn dalúfin làbúrú kí tó dé ó ní ọ̀gá ẹ kúrò láì tẹ̀bù tẹ̀bí ṣojú mi báyìí lọ́sẹ̀ mú ẹ dé ó ní rárá pé díẹ̀ lèmi fi sí sínú ẹ̀wọ̀n o ó dẹ̀ yẹ̀yẹ́ mi débi wípé àdẹ́gàn fìdí wọn ò fò kúrò wọ́n báwo ló ti wá kó mẹ́. mo bẹ yẹs nẹ́ẹ̀sì ni pé kí n jẹun jẹun jẹun jẹun jẹun jẹun jẹun jẹun pé oúnjẹ mi á ṣọ̀tì àtiwálé in future. ó sì ṣọ̀tì sórí ẹni tó gàn Augustine ni ẹni tó fi para ọ̀parajì now you are now Augustine ọ̀parajì you are Augustine ọ̀parajì you are Augustine you are parajì but you are two of the two of the name is your name Augustine ọ̀parajì ọ̀parajì Augustine pastor two of the name you are your name yes Augustine you are ẹ kó fún anígbò kan sínú. ètò ìlọ́wọ́ tá a wà lọ́jọ́ onígbọ̀ onígbọ̀. kí ni wọ́n ṣe báyìí. ẹnìjọ́ mẹ́ta ẹ̀gbọ́n ẹ̀bọ̀ ìlú mọ̀ ọ̀rọ̀ covid nineteen gan bọ́ mọ́ gbòòrò. Ah gbogbo òkè gan ni gbọ́dọ̀ parọ́ gbogbo òkè gan gan ni o màá wà mo náà di àkàn oní bàbá kan tó máa ń wọlé sàdúgbò wa bàbá láàjọ. ẹ ń dájọ́ fún mi. àwa ń dájọ́ síbẹ̀ abẹ́ kájọ ni àwa àjí sòrò. ẹ dájọ́ fún yẹn dẹ̀bẹ̀ gbowó lọ́wọ́. ọgbọ́n tó bá kojọ́ ń bẹ̀ ká já gbà ká yà dànù. mẹ́ẹ̀ká tíra ẹ̀ àwọn alájà yẹn máa ń ná oògùn o. ó má lè jẹ́ pé èyí máa lọ gbólẹ̀ tó máa ní kẹ́ lọ kó sódò. kò lè ṣẹlẹ̀ Níkọ́ládé ń ṣerú ẹ̀. kí ló dé bàbá ìjẹ̀bú gan tó gbàjọ títí àwọn ọjà gbà lọ́wọ́ ẹ̀. ẹ ká wọ́wọ́ síbò mi lẹ́yìn ká ṣe eré alájọdé. wọ́n jẹ́ pé Jídé wò náà gbogbo kan ló ń ṣẹlẹ̀ ládùúgbò ẹ̀. ẹbí ah, bẹ̀rẹ̀ lẹ́nu jẹ́ ni. alo kí ló ń ṣẹlẹ̀ lábẹ́ tẹ̀. àwa gbàgbé ọmọ ìyá mi àwọn alábẹ́ tẹ̀ bí àwọn ọpọlọ ta ni ẹnu gbẹ gan akun aláìlò síbi ni ò bá ládùúgbò yìí ẹ wò sí wèrè mo ní gbórí wa báyìí kájẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ni ẹ wò sí yàrá máa yọ sí ẹ fún one hundred and ten minutes àmàbọ́sá àdúgbò yìí wàá ṣeré òṣèpàd mi wàá gba ìyẹmọ ìyá mi ojú òlì tiẹ wàá ṣe rè. àtòrí àti ka ikọ̀ onígbò. àtòrí àti ka ikọ̀. gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rí yìí àánú ọlọ́run ni kò sówó. àbúrò nǹkan omi bíi kan náà wọn náà ṣáà ti bẹ̀rẹ̀ ẹ́ ó gbogbo nǹkan tó kó jọ kẹ́mi náà tẹ̀ máa rí ibi kan jókòó sí pé mo tẹ̀ ní ṣọ́ọ̀bù kan pé mò ń fìdí mi lé. tó bá wá jẹ́ pé fẹ́ ṣe bísínẹ́sì yìí yàtọ̀ sí àwọn bàtà ilé tó máa ń bá mi gbé wá láti overseas àwọn eléyìí àwọn drink yìí Nàìjíríà ń bá ni mo ti ń rà ẹ máa nílò owó ẹ máa nílò owó owó yẹn la máa sẹ́ni sọ̀rọ̀ ẹ̀mí yẹn ní ìlú òyìnbó ń ló máa bá wa kó gba Italian shoes ni ẹ wò. yóò ní mo fẹ́ náwó lọ́wọ́ tó máa fi kọ́jú gbogbo ọ̀rọ̀ wọn ọjà báyìí àtẹ̀sígbọ́rọ̀ wọn nǹkan báyìí ni òun tà. Bísí ah, báwo ni ṣàlàfíà bá mú nǹkan ti máa ń rà yẹn.

nǹkan tó níye àbùkù kan. mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ ṣé ẹ ṣe wà lẹ́nu ọ̀rọ̀ yìí. i'm still on it mo ṣe nífẹ̀ẹ́ jẹ́ kí n mọ bó ṣe máa jẹ́ ẹ. ẹ ẹ lè gbé bùkátà mi ẹ lè gbé bùkátà mi tó rẹ̀ mo ṣe rán fi sọ pé kẹ́ fi mí lọ́rùn sílẹ̀. kí ni bùkátà ẹ tí mi ò lè gbé ọ ní nǹkan tó bá níye báyìí àbùkù kan àfi tá a bá mọ iye tó ń tà. Ah. <laughs> ẹ̀yin tẹ́ ṣe freedom lọ́jọ́ òtẹ́ kó graduation gown sórí tẹ́ dé fìlà tó mọ owó yìí pé àkí ló ń ṣe bàbá yìí àgbo alógbó ara lẹ́nu fi ń ṣe freedom tó yẹ pé ẹ̀yin lẹ́yìn kẹ́ máa ṣe freedom fọmọ. kò má ta jù kò má ta lè ṣe freedom at any time Ọbásanjọ́ gan ó kò díẹ̀ kan kó lórí oyè náà padà sí school ìjọjọ́ sì máa ta kò jẹ́ nǹkan kan àwọn lè fagbá ara ṣe nǹkan tó bá mọ̀ pé nǹkan tó ní passion fún ni yes báwo ni. ó ní ọkọ̀ sí problem o tẹ́sà tẹ́ bá fẹ́ takú síbẹ̀ tẹ́sà ní dandandandan ẹ fẹ́ takú síbẹ̀ ẹ jẹ́ ká fi ibi pẹlẹbẹ ká fi mọ́ọ̀lẹ̀ jẹ mo ní ten k mo tẹ̀ fẹ́ sáré fi ṣe nǹkan ẹ fún mi ten k nsìn. ten thousand. Hmm. máa fún ẹ agbára ọfẹ ìyá ò lè máa fún ẹ títí friday lágbára ọdún máa fún ẹ máa dẹ bí ṣe máa gẹ̀ẹ́tì ẹni kò sọ bá di friday máa kó fún ẹ friday sẹ máa fún ẹ ten thousand. ah my friend. ẹ Ọlọ́run. ní next week friday. o oh, bèrè wẹ́ẹ̀ rí. <laughs> Ọlọ́run <laughs> aláì mímọ tí má ní kí n sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sẹ́yìn. kí ló dé. ẹ ṣàkóńsìn tẹ́wárí ẹ bó ṣe bẹ́ẹ̀ ṣe ń pọ́ tẹ̀ ń ṣe báyìí tẹ̀ ń ṣàkóńsìn pé ẹ ẹ kí n gbé yín wò eh. mo wá gbé yín wò ní kí ẹ máa fún mi lówó ní next week friday. ẹ eh, be. ni ṣì ní ilé nìna saturday friday ń be. bóyá friday tó ń bọ̀ lọ́hùn ṣé one million naira lẹ́wẹ́ fún mi ni. ebi ten thousand ló béèrè má fún ẹ. ẹ má pè mí mọ́ o. ìyá ni ìbálẹ̀. ẹ fi lè jàre. látọ̀dọ̀ lórí mi. àtòrí àti ká ìtọ́ gbé. mi dà kí n mú brand mi o. next week abi. àtòrí I'll ká ikú. wọ́n ló ló fẹ́ rí mi. mo ní ìdàkọ́ sáà kí ló ṣẹlẹ̀. mo ní ìdọ̀rẹ́ thousand tó ṣì máa fi parí ìlànà o ní hundred thousand. ẹ ó simple ṣebí tó bá ti dájọ́ ẹ tán tó bá rẹ̀ di parí oṣù má lè kó hundred thousand ẹ fún ẹ. ara ẹ má ṣe bẹ́ẹ̀ mo ní ìdè urgently ni mo fẹ́ fi ṣe business kan mo máa dá padà láti ẹjọ́. n tó ń sọ ń ni pé kí n yá ẹ ní owó lẹ̀ so that wàá tó bá ti kó hundred thousand fún ẹ wàá lè máa san n tó kù lọ. máa sàn bébì náà mo gbà ń mi ṣe business ó dẹ̀ wà very very important. ọ̀rọ̀ ẹ̀ dàbọ̀ ṣé o realize pé o ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi dájọ́ ni. kò ní kankan ṣe máa dá padà. ẹni tó dẹ̀ introduce ẹ sí mi kò ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi. kí ló wá fẹ́ ṣe fún gbà. nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ ojú wípé tó bá ti dá owó yẹn tóṣù bá parí àkọ́dẹ̀ owó oṣù ẹ fún ẹ. kí ló ṣẹlẹ̀ ah o ti pọ́n ilé náà ṣé ibi tí mo fẹ́ gbàjọ ṣé mi ò fi máa dá padà ni ẹ má ṣe bẹ́ẹ̀. wá wá wá wá wá ní sùúrù ọ̀rọ̀ ilé ò tí ì láriwo lọ kò dẹ̀ lájà fifteen ló dáadé tó bá ti di ọ̀la wá gba wọn bá fifteen yẹn. ẹ kò sí wàhálà tó bá dá ọ̀la mi ìfẹ́ gbọ́ sórí o tó bá ti dàrọ̀ là ń bọ́ àgbo mi lọ́wọ́ ni. máa kówó fẹ́lẹ́ tó kúrú mọ̀ hànú kó wá kówó mi lọ mi mọ iye yíyá tí mo ti kó ní dèrè kí n wá fẹsẹ̀ ní padà lọ́ọ̀ dèrè onírànù. hello ìyá kẹ́mi ẹ mo ní kí n sọ fún yín pé owó yíyan ti rẹ́dì ni o ìgbà wo lẹ máa wá gbà. ok. All right. náà lẹ́ni kí wá dúró dè yín. èmi náà mọ̀ ẹ má bínú pé mo dá yín dúró mo ti bá yín ṣètò owó yín. ó pé síbẹ̀ ẹ má bínú ọ. Ah, all right ma. ó dà. Ìyábẹ̀jì ẹ ma bọ̀ nle mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o ti wà mi mo fẹ́ gbọ́kadà báyìí sẹ́yìn ẹ̀yin náà a ma jọ délé kan náà ó dáa àríra ńlé ó dàbọ̀ láti báyìí o. Ah. mo dúpẹ́ rí àánú rí torí. ọ̀dẹ ọ̀dẹ. mo jẹ gbèsè mo jẹ gbèsè mo jẹ gbèsè kí ni mo lè ṣe báyìí. máa ń bẹ kí sàkó. ọ̀kadà ajé mi ò mo ti ṣẹ̀ sí mo ti ṣẹ̀ sí o. Ah! ọ̀kadà mo ti dáràn mo ti jẹ gbèsè. ayé lórí yẹn. ewu ni àwọn tó máa ń tẹ̀ ìyá kébì mi ò ṣàlàyé gbogbo kò sí nǹkan tó lè bá mi sọ lẹ́nu ìmọ̀ àgbọ̀ òye lọ́wọ́ ẹ̀wọ̀. ṣé mi fẹ́ ìtòrí kí ló ṣẹlẹ̀ kókóró. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀ka báwo ni kí ló dé kí ló ṣẹlẹ̀. àwọn ni mo sọ fún yín pé mo gbowó ọjọ́ sí lọ́wọ́ wọn èmi dẹ̀ ni mo dé ní fún ọ níwájú Ọlọ́run àti ènìyàn ṣé bí ẹ pé mo sọ pé mo fẹ́ lọ gbowó kan ṣé ó dẹ̀ ti gbà. mo gbowó yẹn mo dẹ̀ ń lọ lọ́nà mi mọ ibi táwọn ọmọkùnrin ti gbé wá wọn kò gbà lórí ìlú wọn dẹ̀ jáwó gbà gbàrà wọn dẹ̀ sá lọ. wọn gba owó yẹn lọ. ẹ wo dírámà lẹjọ ṣe yẹn torí jẹ́jẹ́ mi ni mo jókòó. tí ẹ̀wọ̀ yín dẹ̀ pè mí tó ní kí n máa bọ̀ kí n wá gba owó mi owó mi ti wà ń lẹ̀ ṣé lè mọ̀ pé kò ń ṣe pé ẹ mo rẹ̀ débi tán ẹ wọ́n sọ fún mi pé àwọn olè gbọ́ owó àwọn ẹ wọ́n cook story fún mi ṣọ́dẹ̀ ni mí ni ṣẹjọ́ láti ọdún tí mo ti fẹ́ kò kí n ṣe alágàbàgebè ìyàwó mi ò dẹ̀ kí n purọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run sọ pé bí ìrìn àjò owó yìí ṣe máa rìn ló ṣàlàyé yìí mo dẹ̀ gbàgbọ́ torí kì í ṣe oníwà báyìí ṣe ni kẹ́ wá jọ torí ti ọlọ́run kẹ́ fi ya sí mi lára by weekend lágbára ọlọ́run ẹ gba owó yín ẹ jọ torí ti ọlọ́run ẹ jọ ẹ jọ. ẹ wo bàbá Kẹ́mi ojú yìí ni mo tì ṣé mo pé kò ń ṣe àkọ́kọ́ lélẹ́yìí tẹ máa sọ pé kí n wá gbowó tí máa dé tì mí nílé owó yẹn gbà ṣe rí tí n bá fún yín di weekend yẹn mo tijú yín gan ni ọlọ́run mo tijú yín tí bá débí ní weekend yẹn tí mi gbọ́ owó mi lẹ̀ wèrè méjì àpàdé wèrè ẹ ríran wò wọ́n yẹ mọ̀ pé ń gbá lórí mi gan wàá ríran wò kí má lówó mi gbà weekend baba kẹmi. ẹni àkúzà ayé lórí yẹn ayé lórí yẹn. dákẹ́mi òótọ́ làwọn ọmọ yẹn gba owó yẹn lọ ṣé wọ́n yọ ọ̀bẹ ni àbíbọn. mi ò rírú ẹ rí mo dúró báyìí ni mo dẹ̀ ń gbà gbà àfi gbà wọ́n ṣì bá lọ́wọ́ mi ni wọ́n dẹ̀ lọ èmi nìkan ni níbo mo fẹ́ sátẹ̀lé wọn dà. ẹ pariwo títí ká àti ẹ̀rẹ́ ni tó bọ́ta láti rescue. kò séèyàn kankan àfi bíi fíìmù ni lóòótọ́ èmi dẹ̀ mo ní kọ́ ọmọbìnrin yẹn wá kó wá gbowó anyway gbogbo ìta ń wí iná àyè ọpẹ yọ torí olórí burúkú ni wọn tó bá lọ jẹ nǹkan míì ni wọn lọ ṣe fún ẹ wọn á gbowó lọ èèyàn tó bẹ̀rẹ̀ sí ronú ti jàǹbá tó ṣẹlẹ̀ ewu tó kàn wá nú ọ̀rọ̀ lẹ́yìn kò ju ti arábìnrin tó lọ yìí lọ mi ò rí bínú ẹ̀rí bí mo ṣe rí yẹn o dájúdájú tó bá di weekend tí kò bá rówó ẹ̀ á ṣe ju bó ṣe ṣe yìí lọ ọlọ́run á ṣàánú gbogbo ọ̀nà tá a máa fi sanwó yẹn ní weekend èrè ẹ̀ ni kò jẹ́ ká mú sá tí bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lé kan kò sí wàhálà ọlọ́run á ṣe. kò sí wàá pé kí àwọn fẹ́ ṣe orí ṣe ń bínú lọ àmọ́ wá gbọ́ gbogbo tó bá jẹ mọ́ ìrònú mi ò fẹ́ kí ìrònú má tún lọ wú nǹkan tí ò dálẹ̀ ìjọba báyìí mi ò fẹ́ wà lá má ṣẹlẹ̀ léṣe mi ò fẹ́ kí ìrònú tó wú nǹkan kan lẹ̀ lára yìí. okay. nǹkan tí wọn náà sọ kọ́ ló ń ṣe nǹkan tó sọ mí ni pé òun ní fẹ́ dúró yẹn padà ó wá aṣọ síta fún òkú tó bá dọjọ́ yẹn ti ṣe máa lè ṣe kókó bẹ́ẹ̀ ọ̀gá ti sọ̀rọ̀ ìyíparọ́ fún un. nǹkan tó sọ kọ́ ló ṣe ọ̀rọ̀ ẹ̀ bínú pé mo pẹ́ dé mà. no problem. mo fẹ́ rí yín fún nǹkan kan ni mà. Oh, have your seat. rárá ẹ jẹ́ kí n dúró báyìí. ẹ jókòó mà. ẹ ṣe mà. yes ma. má bínú pé mo fẹ́ take time lágbára ọlọ́wọ́ àjùlọ gbogbo nǹkan tó bá dẹ̀ ń dáwọ́ nílé ló máa yọrí sílẹ̀ ni ẹ ṣe wàhálà kékeré kan mo ní mo wá wò sọ́tún mo wò sósì kò síbi tí mo fẹ́ sá lọ má rò pé ọ̀dọ̀ ọ̀gá mi náà ni mo lè wà mo nílò owó kékeré kan mo dẹ̀ fẹ́ kẹ́ yá mi tá a máa fi rí oṣù yìí sí oṣù tó Ma. pẹ̀lú ìyá ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ mú mi kẹ́ ẹ wò tí n bá ní kí n máa yọ nínú sálárì mi every month èèyàn tó ti ṣẹ́ láti day one tó wá di month end tí kò gbá mọ́ ara rẹ̀ sílẹ̀ báwo ló ṣe máa rí lára yín àwọn náà lè lé wọn bẹ̀rù pé báwo ṣe ń gbà sálárì ẹ jẹ́ ká máa yọ nínú ẹ̀ ká máa san owó àti padà èmi náà ò dé béèrè lọ́wọ́ wọn torí mo mọ̀ pé wọn ò lè béèrè irú lọ́wọ́ mi mọ́ fẹ́ ra ọjà wọ́n ṣẹ̀ máa ní kí n ṣàwọ́ jọ kí n pélé ìjọ owó ò ní pé nígbà tí má tún wáyé yẹn náà sí ìlú gangan ní sálárì yín tí mo fẹ́ máa ní kí n pè é tẹ́ bá wá lọ sílé nípa oṣù èlò gangan ló fẹ́ kù sí ilé fẹ́ kẹ́rí mi bí pé mo jẹ́yàn burúkú àbí mo jẹ́ ká. rárá ah, kí la máa ṣe báyìí mọ́ mi ah, ìyá àbèjì kẹrẹ ní wàhálà ni wọn o. dádìdẹ ló ti sọ fún wọn wípé wíkẹ́ndì ni wọ́n máa fún wọn lówó ah, òun dẹ̀ ni wọn yá yín lówó kankan báyìí mọ́mì àbí kí n tẹ̀lé yín lọ sí ọ̀dọ̀ yín. bóyá tí n bá tẹ̀lé yín lọ tí n bá bẹ̀ wọ́n bóyá wọ́n máa tiẹ̀ ṣàánú wa bóyá wọ́n máa yá wa. <laughs> ó sì ẹ̀ ṣe oúnjẹ jẹ́ kí rẹ́rìn tán inú mi ò látàárọ̀ ah! èmi ìyá ẹ lọ bẹ̀ bí kò yá mi lówó wọn yá mi jọ ẹni wo ni mo fẹ́ lọ fọ wọn bàtà máa fi yẹ lówó. Ah! n tí wò pé bóyá ti bá lọ tó bá tiẹ̀ bẹ̀ wọ́n tó bá rí pé mo tẹ̀lé yín bóyá wọ́n máa yá wa mọ́ mi jẹ́ ká lọ. ká lọ má tẹ̀lé. fi mí lè jẹ́ mi. olúwa àwa mi kàn. ìràwọ̀ kùtù ọmọ màrí ilé tí yóò bá rèé ilé tí ó fẹ́. olúwo yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti sìnsìn lọ dádì ṣe fẹ́ kí n kú ni. torí ọ̀rọ̀ kú tó máa fi ń dẹ́rù bà mí mi ò ṣáà láìkẹ́. alámòjútó jẹnẹrétọ̀. Yeah má ṣe. jẹnẹrétọ̀ máa ní. ṣọlá o máa lókìkí o. jẹnẹrétọ̀. àmì máa. ayé sì máa pèsè ẹ dáadáa. ó sì débi báyìí mi and mo fẹ́ wúlò fúnra mi. Hello, good afternoon. we went to the same university. The same university? Yes, sir. Okay. Kó o má dẹ̀ lo agbára, má jẹ́ kí agbára kó rúbọ ẹ lójú. Mami, kí ló tẹ fi máa sọ̀rọ̀ yìí fún uh-uh. Ṣé bí mi nìyẹn ni ti ń bá sọ fún gbà? pé kí n máa fún yín láti gbogbo àwọn ọkùnrin tí wọ́n bá mi sọ̀rọ̀. If you want to smile, smile like an African. If you want to cry, cry like African. Kí ló sọ pé ṣe mọ́ mi? Ṣé bàbá Ìṣọ̀lá sọ̀rọ̀? Hmm? Máa para mi sí yín lọ́rùn. Ah, ah, kí la bá lọ, kí la bá bọ̀. Bí kò kí. Mo ní ilé. mi rà kó ọkọ̀ fẹ̀.

ṣé inú ìṣá àti ìyàyé la máa kú sí ṣá. ọlọ́run mi jẹ́ kan lọ ojú òkè ń pọ̀ ṣe kó má la ó dá mi lójú a máa gba dandan ni. dapò it's a lie this is you. báwo ló ṣe ṣe ọ̀nà wo ló gbé gbà ọ̀rẹ́ àdúrà ìyàwó mi àti àwẹ̀ ló gbà lórí mi láti máa kí tẹ́lẹ̀ ẹ lọ máa ní ìfọ̀n ọmọlẹ́sẹ̀ ṣoṣooṣo síbẹ̀ tí o bá ti balance gbọ́dọ̀ òun àti gbéyàwó sílẹ̀ ó máa ní problem. kí ló dé tẹ̀yìn ọkùnrin ṣe máa ń di bí ẹranko báyìí lọ. owó òòjọ́ jẹ́ kí mi náà bí ẹ́ kí ló tẹ̀yìn obìnrin náà máa ń ṣe bí ajá tẹ máa ń rìnrìn òṣì káàkiri. ìdí pàtàkì rèé tọ́pọ̀lọpọ̀ obìnrin ò kí ń fẹ́ kọ́kọ́ wọn ṣòro ni. ìyá mi ẹ ti gbọ́ dànù. àfọ̀dẹ sọ fún mi lánàá pé kí n ṣètọrẹ àánú mi ò ṣe é ṣáàtọ̀ mi lélẹ̀. padà. ẹyẹ lébì ti bó ẹwẹ ẹjẹ ẹyẹ létí dẹ yẹyẹ. kẹ́lá ó mà sà kàtàkàtàkà. wọ́n ta ọmọbìnrin ẹ̀ lọ́fà ní ṣọ́ọ̀bù rẹ̀. ẹjọ́ ta ló ṣe. nígbà tí kú fún àdúrà kìtìkìtì ó ti yé yín. ẹ ṣé dókítà sọ pé kíkọ́ ọmọ mi kú mi náà sọ yìí gbogbo wa lu ya ànọ́mà kò sẹ́ni tó nọ́mà nàìjíríà yìí. ọ̀nà làwọn fàyẹ nìkan rárá àtìlà àtìlà àtìlà àti ṣoríire. ibo ló ń lọ. ẹ̀dọ̀ àdúrà ara lábúrò àdìsí ibo ni mo lọ bá wọn kí ló pẹ́ pẹ́ pẹ́. ṣé kò yẹ kó ti sùn. gbọ̀ngàn ń kọ́kọ́ kò yẹ kó ti sùn ìyàwó o ti sùn dà ẹ̀ ṣé bí inú ilé ni mo fẹ́ sí gbọ́dọ̀ gbàdé mi tó dọ̀fẹ́ mi. mo gbẹ̀yìn báyìí fẹ́ pọ́tà ni. ok wọ́n lọ gbẹ̀yìn wọ́n á pàdé mi ń bí ó dáa o mo ní tí mo fẹ́ ṣe nǹkan. kí ló fẹ́ tí mi ṣe fún ẹ. kí lè mi fẹ́ tí wọ́n ò ṣe ṣó mọ̀ pé gbà mí jẹba jẹba jẹba jẹba jẹba jẹba sùn o lè jáde. jọ wá mi fẹ́ jáde. o lè jáde. wà á bí gba ilé rẹ jáde kẹ wọkẹ máa tiẹ̀ dànù kó máa lọ wọkẹ. àwọn mi kàn án àwọn ọkàn. gangan ah, ah, ẹ má máa sọ pé kí n má bínú kí n má bínú ṣé tí ó bá di pé ẹ̀yin náà fúnra yẹn dá dúró ẹ̀dẹ̀ tó ń ta ọjà ẹ lè fi irú ọmọṣẹ́ bíi tí ẹ lè fi gbàdúrà bí kọ́ náà fún yín nírú ọmọṣẹ́ bẹ́ẹ̀ yẹn ń ṣe fún mi kọ́ ọmọṣẹ́ náà ṣe bẹ́ẹ̀ fún yín. ẹ má bínú mọ́ kí má jẹ́ bá tún sọ má bínú mọ́ ẹ ẹ lè jẹ́ kí inú bí mi kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ ah, oríṣiríṣi ẹ má bínú mọ́ ẹ lè jẹ́ kó rí mi tún tọ́ náà sí kí ló dé gan-an ṣé ọ̀rọ̀ yìí sí mi ni. mọ́mí kẹ́mi ẹ rọra mà. yes ma. ah kẹ́mi ṣé ò ní ọkọ mi ṣe wá pa ṣé kò sí. ó ṣàlùwọ̀n fẹ́ wá rí yín fẹ́ wá rí yín kí ló fẹ́ rí wọn fún kí n jíṣẹ́ fún ọ ó ní rárá àfi tó máa fojú kan ìtàn kódà wọn lè jẹ́ kí n pẹ́ kí n tó lè jíṣẹ́ lè. lọ́kẹ́ mi torí owó tí mo ní mo sọ wípé wọn fẹ́ yọ òun ni mo ṣe wọ ìjọ torí owó bá mi yá mú mi. kẹ́mi. wọ́n mi fi ń sílẹ̀ iṣẹ́ wọn pè bí sísá mi náà ṣe jẹ́. Ah, ní ìmọ̀ kọ́kọ́ pẹ̀lú. ó ti yé wa mọ́mí náà mo rí sàn tí mo ṣe fẹ́ ra mo ṣe wọ́n mọ̀ pé mo láìkẹ́ mi mo nífẹ̀ẹ́ máa ṣe wọn lórí ẹ̀ tó máa fi di next week máa pè yín. ẹ dìde kẹmi ó tètè ẹ ti lọ sí máa pè é. mọ́nítọ̀ bíbá ìkó síṣẹ́ o. Ah. big sis ẹ̀wẹ̀ máa dàwa yín láàmú ẹ wo ṣe rí iṣẹ́ máa ṣe bí pé mi ò ní ṣe mi mọ̀ ni mo jẹ́ ní ever disappoint ní láéláé. àfi bẹ́ẹ̀ náà o so kò má disappoint mi ni o. ewu mo jẹ sí miss njẹ́ kí wá kí weekend àbí báwo. o sì gbà ṣó ní o máa dé ọ̀fọ̀ ní weekend. ewu máa tọrọ àyẹ̀járe. Ah, kò sí problem <laughs> o take care ṣe. miss gan. <laughs> Ah, àfúrúkì sálàfíà ni. ọgbọ́n náà ni kí ló wá ṣe ń bí. mo wá wo area sister mi tó ń ṣiṣẹ́ ń bí ni ni mo wá bá sọ̀rọ̀. o àbúrò ẹ ni. Hmm, ọmọ afẹ́ mi ni. o ṣá. ah kí ló ṣẹlẹ̀. o kàn ń fines lójoojúmọ́. ta ló ń fines. fúnkì báwo lọ̀rọ̀ wa. ọ̀rọ̀ wo mo ti sọ fún yín pé ká má bà mí sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ẹ má bà mí sọ mọ́ ẹ má má bà mí sọ mọ́ rárá. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. kí kí ni o ṣe. tètè mi ò bá nífẹ̀ẹ́ mo lè máa lé ẹ káàkiri. ẹ má lé mi kiri ìyàwó yín wà ń lẹ má lè mi kiri àbèrè hmm. ten thousand come come on ten thousand naira ah ẹ rí kó lẹ̀ ẹ sọ pé ń lé mi kiri. kódà ìjọba bínú ẹ ló bá yọ contract wa yẹn ti bọ́ sí ah owó dé ó bá yà ọmọ àlè ẹ ìrọ̀lẹ́ náà já pàdé níwájú cultural center ẹ mi ò mọ ẹni tí ṣáàjẹ wá brief mi <laughs> ok hmm. ok. okay ẹ ṣáà ń ṣe fi sí ìṣá nítorí mi náà lè ṣe bẹ̀rẹ̀ fi sí rẹpẹtẹ báyìí. ìrọ̀ àti nílé contract kan wó burúkú ni ó ṣe é bọ́ sí mi. òun sọ̀rọ̀ ten thousand lọ́jọ́ yẹn èmi kan ń wú ẹran pé gan ekere ti bíbá ìbẹ̀rẹ̀ gbà gbà síbẹ̀ gbà gbà gbà síbẹ̀. kí ni gbà gbà gbà síbẹ̀. five thousand naira. five thousand naira five thousand ẹ tó wá ṣe ní fifty fifty naira ẹ ṣe lágọ́rán èwo ni kàràmù tẹ wá kàràmù ẹ̀ wá bá mi sìn. àpọ́nlé mint mint lélẹ́yìn mintin mint. mintin. owó tuntun. mintin. èyí ló ń ṣe ẹ new note ni na. ọlọ́run dáàdi kẹmi nǹkan tí ń ṣe. <laughs> half nìyẹn máa wọrí half lélẹ̀ mo ṣe máa fún ẹ balance. wàláì mintin nǹkan tí ń ṣe yín tálẹ̀ ẹ má ṣojú ẹ má fọ ọkàn rún mi ṣáà mi tí mo rarun yìí ẹ má fọ ọkàn. sorry gba mari ẹ. tó bá ti pé five thousand tó kù ọjọ́ tó bá fẹ́ rí mi kẹ́ kó balance yín dání bá dẹ̀ wọ̀nyí kẹ́ tó fi yẹn ṣe tẹ́tẹ́ náírà kó lè ga báyìí kẹ́ńtọ́rọ́jọ́ wọ nàìjíríà. ẹnu ẹ mú iṣẹ́ fún kẹ́ kẹ́mi mbọ̀kọ́ wọ nàìjíríà. ẹnu ẹ tó mú yẹn ni máa ń gbà tiẹ̀ ọjà aṣojú ẹ̀ sáà ṣàṣẹ gba contract kan ọmọ ẹ bó ṣe ń tó lọ fẹ́ pa ẹ̀. ṣe fún mi ìyàwó ní tiẹ̀ mo tún gbà ẹgbẹ́ ẹgbẹ́ àà ah, ah, lóde. ṣé yóò máa ọrùn ṣá. <laughs> ẹ̀rọ tí ọba ti sùn dípò bẹ́ẹ̀ yẹn yóò mọ̀ kó tó ṣẹlẹ̀ mọ́. Hmm, báwo ni tó la. mi ìmọ̀ bá délé ọlọ́run ó ti ránṣẹ́ sílẹ̀ pé màá yọjú sàn padà lọ́la mi bá wọn lò. ìbẹ̀ tí gbẹ́kẹ̀ lóyún gan-an. Ah, wọ́n padà lọ́bẹ̀ lọ́la náà ni àbúrò afẹ́ ṣe. Ẹ̀mí bá wọn. Wọ́n ti wá rọ́. Wọ́n náà wọ́n fọ́ wọ́n tún tẹ̀lé mi mú bàbá ìkìlẹ̀ tún fẹ́ torí ọlọ́run ló bẹ̀rẹ̀ sí gbogbo ẹjọ́ ọ̀rọ̀ délé mo tún wá wá ẹ̀yàn bẹ́ẹ̀ lè fẹ́ mi bí ń ṣe lóyún ò lè gbé bùkátà mi ní kíni ló ṣe káwọ́ ìsinmi lọ́wọ́ ní sísè tó ti kọ fún mi. so máa yóò tí ì fẹ́ lọ́rùn lẹ̀. ìfún mi ò sí lẹ̀. idiot man máa yìí. ó stọ́mọ̀ ṣá ó fẹ́ gbá ìyàwó mi lọ́wọ́ ni. Ah! ó ti gbéyàwó ó tẹ̀ ti ń gbé e lọ́tùrú sórí ó ti gbà e pátápátá ọlọ́run. kí ni ìyàwó mi náà wá decide láti ṣe o. kí ni ìyàwó ìfẹ́ ṣe ìyàwó ìwà fi ẹ́ lè wọn bàbá bàbá kẹ́mi lọ ni. torí owó ah, má wọlé um, mi ìfowó mọ́ tó bá jẹ́ pé torí owó ni ìyàwó mi ṣe máa fi mí sílẹ̀ lọ bá bàbá arúgbó bàbá mi ìfowó mọ́ bàbá. bébì bébì bébì please. Ah ṣojú wá serious pẹ̀lú ọ̀kan tí mo sọ kalẹ̀ yìí. wá tí mi ò ní serious nígbà tí wọn náà ti sọ pé wọn náà tẹ̀lé lọ. ṣojú wá tí ń sáré tèkè serious bẹ́ẹ̀ ni o tẹ̀ mèrè kí bí lórí irọ́ lórí irọ́ lórí irọ́ tọ́wọ́ ẹ̀ka tọ́wọ́ ha lórí irọ́ la wà. <laughs> you are my babe. <laughs> I will love you forever. ìsáré react. sex. sex o. tẹ̀ka ló wẹ̀ mú ilé ó wẹ̀ mú ilé mi pé má fi bàbá kẹ́mi sí má fẹ́ sílẹ̀ má tẹ̀lé bàbá kẹ́mi lórí irọ́. nande kisaku lande kazoku ayé maleo mariakuza ayé lórí yẹn ayé lórí yẹn ọmọ ayé mọ́mí ẹ̀rọ aláìní oore ni wọ́n jẹ́. mo rò pé àwọn èyí tí mo kọ fún wọn tẹ́lẹ̀ bóyá wọn ò lòun ni wọn fi wà òkè so abẹ́tà kẹrà fún wọn máa wà òkè fún. ẹ dáàdi kẹmi ṣùgbọ́n nǹkan tí nọ́ọ̀sì ń sọ wọ́n lò lóògùn dáadáa ẹ mo dẹ̀ máa ń sọ o tó bá lóògùn báwo lára ẹ ṣe fẹ́ yá. ẹ nọ́ọ̀sì bọ́lá ó ṣe gan ni ẹ má wọ orí olè má lọ́n títí ẹ màá sẹ́ǹdì owó ẹ̀ sí ẹ ó ṣe gan ni ẹ ṣé o ẹ ṣé but mọ́mì ẹ̀yin náà ẹ bá dádì sọ̀rọ̀ ẹ bá dádì sọ̀rọ̀ kí dádì lóògùn dádì òun ṣọmọdé náà ah. ṣé wọn náà ẹ̀gbọ́n nǹkan tí nọ́ọ̀sì ti ń sìn àbúgbọ́n nǹkan tí mò ń sọ fún mi ó ní kó máa lògùn ẹ̀ àti pé aláìsàn èèyàn máa ń bẹ lóògùn ẹ̀ tí wọ́n máa máa bẹ̀ wọ́n kàn lò ní kára wọn lè yà ṣaka. mọ́mì ṣé ẹ̀sìn wọn máa bẹ dádì kan tó lóògùn ṣé wọ́n jọmọ kékeré ni tèmi bá tára tèmi ò bá yá tí n bá fẹ́ lògùn ṣẹ́ máa ń bẹ̀ mí. Hmm. bí gbogbo ẹnu ẹ sàn kò tó yẹ pé tó bá máa lògùn nulẹ̀ yìí àwọn máa lé ẹ káàkiri kó tó lògùn ni ẹ wá ní nǹkan bá dájú tẹ̀ kó tó lògùn fọkọ mi á lògùn ẹ ṣe. bá kẹ́mi lògùn ọlọ́run máa mú fi bẹ̀ tó bá lògùn ara ẹ̀ ò ní wá kò ní yà ṣáà fi lé ilẹ̀ lògùn lásán bóyá ẹ lọ kíchìn ẹ kẹ ẹ rántí mo gbé sílẹ̀ fò kánú kásùn jẹ káwọn náà lè jẹ kán lè fi lòkù. ti arrange bíbá fún yín. okay. You don't have any problem. Everything you need, it's in there. Ah, oh, right. Oh. Wow, that's good. Students, yes, wọ́n ní bíbá yìí ní kámpù wa. Kò sí problem ma. Ẹ ṣe kọ. Ma, ẹ jọ, ah, mo hope pé security be tight there because ṣe rí àwọn girls tó ti wà láàrin wa àtàwọn guys yìí náà bọ̀tá ni wọn àwọn ọmọ dáàdi ọmọ mọ́ mi ló pọ̀ nu wọn wọ́n ti fẹ́ fi calls pa mí láti bàtà ń bọ̀ ṣé ti dọ̀hún ṣé kí ni kún mo ní ah, kò sí wàhálà ìyẹn ṣe problem. All right. Your stay here is well secured. Ah. All right. You don't have any problem. I can assure you, students, you're welcome once again. So once you go see one, ah, no problem. So uh, walk around. Can we... Yes. Mm. Don't carry your

ti ṣe gbogbo yẹn àwọn akẹ́kọ̀ọ́ alẹ́ ti pọ̀ oríṣiríṣi lórí ẹ̀tọ́ tó bá parí ẹ̀tọ́ ìgbà tó bá kà fún ní ìbọn máa jọ ọ wá kú ṣáálá bíbí àfẹlọsí wọn jẹ́ kó yẹ wá pé àwọn òbí ṣe atọ́nà ọ̀ṣà lábíbí pẹ̀yìn ìtòrí ẹ̀ la ṣe wà ẹ̀kọ́ tí a bá máa ṣe jẹ́ ká mọ̀. kò sí wàhálà ṣe gan-an kò sí wàhálà èmi gan-an lẹ́ni tí wọ́n ní kí wọ́n bá ah, ṣẹ́rin. àwọn àgbábọ̀ fún ajáwò ló mọ ìdòwò ló yẹ tán tó bá ṣe ní pé àwọn àṣà wa wọn a má jẹ́ kó parun ká fi lé àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn ọmọ yìí wọ́n ń lọ social media àwọn náà lè bá wa post ẹ̀ káàkiri àwọn lè bá wa fi sí ẹ̀rọ ayélujára kí gbogbo àgbáyé kí wọ́n mọ̀ wípé àwa náà a ní àwọn àṣà àwọn òòṣà tó ṣeé sìn tí a ṣe nípa bàbá mi wípé kẹ mú wa kẹ tọ́ wa sọ́nà nípa bá ṣe máa máa sin òòṣà láńbẹ́bẹ́ kódà sí wàhálà gbogbo wa nígbà tẹ́ bá ti bá fẹ́ wà ẹ́ irú kan bẹ́ẹ̀ náà làwọn ló wọ́n fẹ́ káwọn ọmọ lè ní ìmọ̀ àwọn ìsáwọ́ gbogbo wa nígbà tẹ́ bá ti fẹ́ wà ó lè gbà nígbà tó bá fẹ́ wà ẹ sọ fún ọ pé ibi tó bá ṣe kó sí lọ́wọ́ ó lè yọ̀ṣà lábẹ́bẹ́ wà. wa lọ́la. kò sí wàhálà kókó wà nígbà lọ́dà. àwa náà bẹ ní nǹkan tí ẹ bá fi kú ìjà. a máa sọmọlúwàbí a máa sọmọlúwàbí ẹ ṣe o ó dà ọ̀bà <laughs> ẹ bọ́ ó dà ọ̀bà láìwò ó lè lọ ilé ìgbà mo lè gbà wọn mástà ayò má jẹ́wọ́ sùúrù ẹ̀ ọlọ́run pọ̀ ìlọrin mástà ó dùn ìsọ́lá ìgbà ló nara jẹ́ ìgbà ló ti fẹ́ jẹ́ tí o bá ń ṣe mí ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ gbogbo ẹnu tẹ ẹ lé ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ gbogbo ẹnu tẹ ẹ lé kọ ìdájọ́ ọwọ́ nìyẹn tó bá ti wí àjọ fojú. confam lè fún mi wọ́n lé kú tó bá kọ́ jó lọ́lọ́ máa wù mí. sixteen ok ah. mo kọ́ mi ní lọ́tọ̀ ṣé apá. níbo lẹ lọ fẹ́ kó báàgì rẹ ní. mr alátúndì ẹ fẹ́ sáré tí mo sọ nù ẹ. ẹ sáré dọjà dọjà náà ni ní ìlú àbóhùn fẹ́ lọ tajà. Ah, ah. wo ló bẹ̀rẹ̀ jọ wọ́n ṣáà dán òun ra kọ̀pọ̀ fún mi. ó ti gbọ́ ó máa bá yín rà fún mi. owó ló ti gbọ́ ìwé òkú rírà tá a bá rán ẹ. ẹ̀yin méjì wọ́n ra kárọ̀tì wọ́n ra kòkúńdà. Ah, ẹ má pẹ́ ẹ má pẹ́ gbogbo bíi tẹ complain fún mi pé ó ń tó fẹ́ ṣe lélẹ̀ wọ́n dẹ̀ ti promise pé àwọn máa wá ṣe lọ́la. ẹ kò sí problem kò sí wàhálà sá. nǹkan tó kàn ṣẹlẹ̀ rí ṣé tí a bá wà a máa bá àwọn èèyàn lé. àwọn èèyàn máa wà lé sá. wọ́n wà lé ẹ̀ àwa ṣe lọ́la. Let's go ọmọdé omi omi omi omi omi omi ẹnu ẹwọ ẹwọ mi ẹnu. lanu lanu lanu lanu lanu. gbẹmí gbẹmí. má pọ̀ o. ẹ má jẹ kó má pọ̀ o má pọ̀ o. lanu tún lanu lanu lanu lanu. bá bá má pọ̀ má pọ̀. fit ra ẹ mu bó bá ṣe máa jẹ ẹlẹgẹ bá sí true mama. ok ẹ ṣe gọdọ ẹ ṣe gọdọ ọjàre thank you ya ok. kókó bọ́sọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí because torí pé orí tẹ́ ṣe fún mi yẹn ẹ̀ mọ̀ bó ṣe tóbi tó ẹ ṣe kan sá ẹ sá rí ọlọ́run ló lọ́pẹ́ nǹkan tá a lò fún tó bá já àtètè tara ṣàṣà ká paramọ́ ká tètè lò fún ni ọlọ́run ṣe á mí sí tó gbèrò bíi bẹ́ẹ̀ kọ́ mo tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ ṣùgbọ́n ńgbà tó lọ́ndẹ̀ tí wàá ṣe yìn ọlọ́run ló lọ́pẹ́ kì í ṣàwa èèyàn ọlọ́run ọba aláàrùn jùlọ kò tó ní jẹ́ kó rí jàǹbá mọ́ n kò ní kúkú òjijì àìsàn tó máa ṣe é tó máa mẹ́mi lọ kò ní tàlù agbára ọlọ́run pẹ̀lẹ́ ṣogbọ́ òṣùpọ̀ sá ti wá ọ̀rá ẹ̀ ti ń tiẹ̀. ẹ sà ẹ jọ mi lójú gan o torí pé mo ti ná owó gidi gan mo dé labaláwo kódà mo dé lálàpá wọn kàn gbà mí lórí ṣíṣíṣíṣí ní ló wá ń yà mí lẹ́nu pé ah, ẹ̀yin mọ̀ tẹ́ ẹ lò àgbẹ̀gbẹ̀ ilẹ̀ sáré ọmọ yẹn kọ́ kó lára ẹ̀. kí la lò ọlọ́run ló dá ewé àtìgbò lẹ́nìkan máa dóhun lóhun kan ní tóhun lò ṣiṣẹ́ ẹ̀ láyé hmm. iṣẹ́ ọlọ́run ló dáhùn ìwà aláké làwọn mọ̀ irọ́ lọmọ ẹ̀dá ń pa ọlọ́run ló ń sọ lóòótọ́ àti dúpẹ́ ọlọ́run ló ní gbogbo ẹ̀. ọlọ́run ló fi dáàdì wá ṣe kòńgẹ́ lọ́jọ́ náà àdúpẹ́ fọlọ́run àdẹ̀mí rírọ ẹ̀ mọ̀ ọlọ́run àtúbọ̀ bá a fún lálàáfíà ẹ̀ ṣe ni kò dìde. ẹ ṣe gan ma ẹ ṣe gan ẹ eh, ẹ eh, sàárẹ kí ni tẹ máa fi ṣe ìṣiṣẹ́ babaláwo gbọgbọgbọn torí pé kí ni àìsàn tó ń ṣọmọ mi yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló máa ṣe láàrú ṣé abaláwo kọ́bọ̀ bíi kọ́bọ̀ bíi mi ni báwọn ṣe láyé mo lẹ́bi tó ń ṣe gbogbo ká ṣàdúrà ká ṣe ṣe o bọ́tẹ́ mi ò lè jókòó kì í ṣe mi ní táìmù ẹ̀ mi ò ní ta ọ̀dà àdéhì wà ń bẹ̀ yásàtà ò wà ń bẹ̀ ẹ̀hání púpọ̀ àti káyọ̀dé fákáyọ̀dé alékínkùn àtẹ̀gbọ́n mi ìrókò gbogbo wọn èmi ò lè ṣe é ẹbí ni gbogbo àwa tí mo sọ yẹn hm. iṣẹ́ táwọn ń ṣe nìyẹn èmi ò lè ṣe é oníta fún ọlọ́mọ àyìn rọrùn láéláé. ẹ Aisha o máa ṣe ọkọ fún mi tó bá di Monday kò try kò rí mi lọ́fíìsì mo fẹ́ ṣe nǹkan kan ní ọ̀rọ̀ ayé tiẹ̀ náà oh. because látara kankan ṣe ah ẹ parí ṣe problem ẹ ẹ sà ẹ máa fún yín ní five hundred thousand ihun ah, tí ẹ ṣe fún mi sà mi mọ mo ṣe máa dúpẹ́ títí títí ẹ ẹ sà máa fi ẹ náà five hundred thousand kí n tó kó ń gbà yín lé mi máa fún yín kẹ́kọ̀ọ́ wà ó kàn fi ṣe sára náà ni a ah. ṣe bẹ̀rẹ̀ ni o ní nǹkan tẹ́ ẹ ṣe fún mi àní mo mọ owó tí mo ti ná ná ná ná ná ná àfi ah, bẹ́ẹ̀ kí bí ẹni gbogbo lè fi síbẹ̀ ni ẹ kẹsà ẹ ẹ ọkọ ẹ ẹ bá ń gbàgede ẹ mọ. ẹ ṣe gan ẹ bá ẹ ṣe sá. àìsàn má o Monday. dẹ̀ mọ̀ kórí omi láyé ń gbé. mo fẹ́ kó ṣàlàyé kí ni nǹkan tó o mọ̀. Ah, dáàdì Kẹ́mi. mo ń gbọ́. èmi fẹ́ ká gbọ́ nǹkan tí dáàdì Rẹ̀mídé sọ ẹ wò ẹ mọ̀ pé tí ò bá ń ṣe ẹ̀yìn ọmọ wọn màmá ní sí láyé lè ní èmi kọ́ ọlọ́run ni ọlọ́run ni má sọ ní. bẹ́ẹ̀ ọkọ mi ọ̀pọ̀ èèyàn ló sì máa mọ̀ ọ́ lóore ọ̀pọ̀ èèyàn ló sì máa mọ̀ lóore nígbà ẹ̀ mo wọn wọlé o ẹ bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́ bàbá yín. iṣẹ́ babaláwo eh. ni kí n máa lọ ṣe kí sáré pọ̀ sùn kábà ní bóyá ojú àlọ́ lájọ wọlé ó yẹ kí n bi ẹ́ léèrè kí n fi iṣẹ́ bí mo ṣe pẹ̀lú ìwọ̀nba àwé tí mo kà pẹ̀lú iṣẹ́ tí mo dẹ̀ ṣe kí n pa gbogbo ẹ̀ tì kí n dẹ̀ fi gbogbo legit business sílẹ̀ kó jẹ́ pé iṣẹ́ babaláwo ni máa padà sí bí wọ́n tẹ̀ rẹ ní báyìí sọ̀rọ̀ èmi àjò jẹ́ ń bára mi sọ̀rọ̀ mi ò lè ṣe o kò possible yẹn ò ṣe yẹn ò kì í ṣe good advice kì í ṣe good advice àtọ̀ yá. babaláwo ṣé babaláwo àtijọ́ lè ń fojú wò ni ah, ah, ẹni legit babaláwo kí ló legit ju babaláwo lọ eh. ṣé ẹ kì í rí máàní lórí tv ni Baba ẹlẹ́bùrú bọ̀ yẹn ẹ eh, mọ̀ rí wọn. tó ń bá interview wọn báyìí wọ́n ṣe máa ń sọ òyìnbó ẹ̀yin náà máa mọ̀ pa alákọ̀wé ni wọn mo sọ pé bàbá wọn ló ń ṣiṣẹ́ nǹkan tó ṣe àti ah, pé ẹ farabalẹ̀ o kò ń ṣe tó ní àbálẹ̀ burúbọ nìkan o mo ti gbọ́rọ̀ yìí rí tẹ́ níbì kan o. àǹtí sade arákùnrin akínwálé tẹ torí ẹ wá nígbà tẹ lọ tán àwa gbé àwọn ìgbésẹ̀ kan a ṣe àwọn àdúrà lóríṣiríṣi a gbìyànjú láti ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ìgbésí ayé akínwálé adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti tan ìmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ Akínwáyọ̀ ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí kò le rárá níṣẹ́ ló dàbí ìgbà tí èèyàn ń wá nǹkan tí ò sọnù ìgbésí ayé Akínwálé ìgbésí ayé tó rọrùn ni o kò kàn mọ̀nà tó yẹ kó tọ̀ ni wọ́n sì lẹ́ni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé níbo ló nǹkan nǹkan tí ó jẹ́ kí ìgbésí ayé Akínwálé kó di ìrọ̀rùn kó dẹni tí yóò máa bẹ́gbẹ́ jẹun láwùjọ tí yóò dẹni tí yóò máa àwọn èèyàn máa mú yangàn ìgbésẹ̀ kan ṣo péré ní ògbé o ẹ lọ sọ fún kó lọ mọ ṣiṣẹ́ bàbá rẹ̀. ṣe bàbá ṣé wọn mọ ṣe bàbá ìtàn sọ ni wọn mọ ṣe bí babaláwo àáfà babaláwo ni bàbá ọkọ mi kí ọkọ mi wọn lọ máa ṣiṣẹ́ babaláwo. àfi ah, iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe hàn mí o ṣùgbọ́n tí mo rí ni wípé tí yóò bá dé èèyàn láwùjọ yóò ṣiṣẹ́ bàbá rẹ̀ tó jẹ́ ká rore o. sori kì í ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ lóòótọ́ ti pẹ́ wípé kí n padà sí díṣẹ́ bàbá. ẹ̀yìn kí wàá ní kí wàá ní problem. mi ò lè ṣe. èjì àtúrà ẹ̀yẹ̀ náà jọ. ó dá màmá ru màmá fún ẹ lẹ́sìn. ha ìwọ ọmọkùnrin yìí màmá fún ẹ létí. yagi oko ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń ṣe gi oko ní mìíyẹ́ miyẹ miyẹ <sighs> ẹ kú jogun ìyá wa nǹkan tí ó ń ṣe yín tẹ torí ẹ̀ débi ó ti ń dà yín láàmú tẹ́lẹ̀ bíi pé kí àmì ara ti máa sọnù ẹ̀yin lè kó bí ara sí bẹ́ẹ̀ ni ṣẹ̀dẹ̀ wá rí ogun tá à ń wí yìí àwa ọmọ ẹ̀dá ni a kì í fún tírítímẹ̀ǹtì láyè kó lè tètè ṣe iṣẹ́ tá a bá ràn tí nǹkan bá ti wà ní kékeré ló yẹ kó èèyàn ti falẹ̀ mọ́ yorùbá ní kékeré la ti ń pè kan rókò tó bá dàgbà tán a máa gbẹ bọ́ ní medical line gan so many mistakes làwọn ènìyàn máa ń ṣe tó fi ń gbé àwọn èèyàn lọ sí ìlú òyìnbó fún ìtọ́jú àìmọye nǹkan tó ti máa máa fúnyàn ní signal tó ti máa máa àmì ara ti máa sọ èèyàn ní òní lákìyèsí téèyàn bá lákìyèsí kó tó di pé kíní yẹn di gẹrẹgẹjígẹ èèyàn á ti ṣe àtúnṣe nítorí yọ ilé mi àmọ́ pẹ̀lú tí mo wò bíbá yìí àtúnṣe wà ayé ọpẹ́ yọ agbára Ọlọ́run ẹ gbádùn. àmín ṣé ti ẹ rí sá nínú ọ̀rọ̀ yín tẹ̀sán wọn pé kìnní yẹn mi ò lákìyèsí òótọ́ ni because àwọn ìgbà kan wà tó pé ti bá ń jáde ti bá ń rìn lọ nǹkan yẹn máa ń ṣe mí bẹ́ẹ̀ but àìlákìyèsí yẹn náà òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn hmm, but nígbà tó wá júwe ọ̀dọ̀ yín fún mi ń sìn tí mo dẹ̀ ti débi báyìí mọ̀ pé màá rí solution sí. lágbára Ọlọ́run ìwòsàn adé kò sí wàhálà ṣùgbọ́n lọ́dọ̀ mi ń bì í torí pé ó jẹ́ babaláwo yẹn ò ní ká má ṣe nǹkan the way it should ń gbọ́ ìpele ìpele ní treatment yìí màá kó àwọn nǹkan kan fún yín fúnra yín lẹ́ máa lọ́ra tẹ́ máa sí tẹ́ máa máa lò ẹ wá lò yẹn fún bí ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje ẹ wá padà wá màá ṣe test fún yín láàrin ìṣẹ́jú márùn-ún lẹ́yìn test yẹn tẹ́sítì yẹn àbájáde ẹ̀ ló máa sọ ìpele tó kàn fún wa bá a ṣe ń ṣe nǹkan lọ́dọ̀ wa bí wù. ẹjọ ẹ má gbàgbé bí mo ṣe ní kẹ́ o ẹjọ tí nǹkan mi bàbá ròyìn lójú pẹ̀lú tí mo kọ ẹ lè fóònù mi nọ́mbà mi ṣàti wà lọ́wọ́ yín ẹ̀ ń tó fún mi. Ah, hello ọ̀nàdìbò ẹ̀ má bínú ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ti lò bẹ́ẹ̀ láàárọ̀ yìí ẹ̀ kò séwu kò séwu ẹ̀rí yàtọ̀ ẹ̀rí yàtọ̀ ẹ̀rí yàtọ̀ bẹ́ẹ̀ ni ok ok. ẹ kú iṣẹ́. mo jàre. mo rí pé iṣẹ́ ń gbọ́n mi. mo wò ta mo rí wò rẹpẹtẹ kí ló dé. ẹ very stressful ṣùgbọ́n ajé ń wọlé. ó lè wá ṣe. o gbèrò rẹpẹtẹ. àwọn tó sì fẹ́ rí mi nìyẹn. bí egun fẹ́ kí wọlé náà mo ní kó jọ kó ṣàjẹ́ kí wọlé. kò dẹ̀ sí tó bá Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ṣe tí mo lọ ká tó dé àwọn èrò ti bẹ̀rẹ̀ sí pé wọ́n ti ṣe tú àkúndéètì ṣùgbọ́n kò sí tí wọ́n máa ṣe àbùkádà wọn ló ń bọ̀. fúnkẹ́ báwo dẹ̀ lọ́rọ̀ wa báyìí. ṣé mo tún fẹ́ sọ mo ti gbọ́ ti yín mo dẹ̀ ti gbà àmọ́ problem tó fẹ́ nísìn ni wípé ṣé mo pé ńgbà tẹ́ ẹ ti ní nǹkan ṣe lẹ́yìn tẹ̀lé mi kiri báyìí mọ́nítọ̀rìn mi nítorí báyìí ti yọ lẹ́yìn mi nítorí báyìí ti yọ lẹ́yìn mi ó jẹ́ ńgbà tí ẹ ti di ìlú mọ̀ kánsìn tí gbogbo ayé ti mọ̀ yín tó jẹ́ pé ẹ̀hẹ́n tí máa wá yóò fẹ́ tán ẹ máa sọ pé mi ì ń ṣe mọ́. Fúnkẹ́ o kì o kì study I'm a man of principle and policy mi ò kì í ṣe yánmayánma bó ṣe sọ mi pé o ti gbọ́ yìí mo ti èmi fúnra mi ti gbà nìyẹn màá tọ́jú ẹ̀ kọjá bó ṣe lérò ó mà ṣe o wíwọ́n epo ni àbá ìrówó rà má ṣe yọnu agbára ọlọ́run pé mo á yójú ẹ̀ sóhun alẹ́ yẹn kò lè sin tó jọ. mo ti gbọ́ tí abẹ́ máa gbé mi jáde lẹ́yìn ẹ̀sẹ̀. ní táìmù o. owó yín ló wà ṣe bóyá àlejò ló kún lẹ́yìn. dẹ́nu tètè dá wọn lóhùn bóyá tí o ṣe sùúrù títí di six máa pè ẹ́ ibi tó bá wà máa wá gbé ẹ́. ọ̀dà ẹ jẹ́ kí n ẹ kú ọ̀dà ẹ òótọ́ ni. Fúnkẹ́, you are a disappointment. You are a disappointment. So, so lórí bàbá onílẹ̀kẹ̀ ló ti fẹ́ fi èmi sílẹ̀ Fúnkẹ́. Ah. Ṣé ìlànà bàbá yẹn ti bàjẹ́ tó ni? Ah, ẹ tó bá wù mí mo lè bá lọ. Mo lè fi fọ́ ìbọn ilé kí n bá rúgbó lọ. Ìyẹn ò sí bíi ti inú ayé ta wà yìí, inú ayé la wà. bá ẹ lórí ni òtó ní àkókò orí mi lórí ìdúró ojúwà àgbà lábẹ́kẹ́ ń sọ̀rọ̀ yẹ̀kẹ́ orí mi rí wípé yóò kọ́kọ́ ní bàjẹ́ ó fi bàbá owó ó fẹ́ kí ló pé èjì ó ṣẹlẹ̀ ní sí tuntun orí ẹ̀ dà wàá sọ̀rọ̀ wípé wípé wàá nà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n bí ẹni wọ́n bí wọ́n bí fọ́ọ̀kan bàbá ẹ̀ àbújúlẹ̀kẹ̀ èmi ni wà ní fọ́sọ̀ bàbá tẹ̀lé rẹ̀. tí o bá dùn wò mẹ́rẹ̀ wà ní ọkọ̀. Ah. náà ah, ẹ̀rọ bàbá. mo lóko mo lóko mo ní gbogbo. bàbá bàbá tí mo bá fún yín ní ìfọ́tí ọlọ́yìn tá a lọ́gbọ̀n òkúta níyẹn akọ ẹ̀rọ yóò tà ẹgbẹ̀ẹ́gbẹ̀ẹ́ lọ́dún ẹ̀ ní ọjọ́ kẹta. oníṣẹ́ tá a ti kú ọ KCC, What's the problem? KCC, are you Kí ni títí? Ayé èkó ni tó bá jẹ́ pípọ̀ yẹ pé ojú ọmọ mi máa kó o ní kú sí bẹ́ẹ̀ tó bá dẹ̀ mọ signal tó mọ sign tó àbọ̀ to ní rú. ọ̀gá kò fi dada tó bá bá mi bá àwọn ọ̀rọ̀ tó bá bá mi létí bí ten a.m. káwé. ò ní mọ́ kéwé àkókò máa pínrin lóye onípè mo pè kó wá pínrin kì í fún mi lẹ́nu. nígbà tí mo rán ọmọ lásán tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ láti jẹta ṣó yẹ kí n tún ṣẹ̀ṣẹ̀ máa dàwọ́ láàmú. kò sówó tí màá fi rán ọmọ méjì nígbè ó yá kẹ́yìn méjèèjì kẹ́ foríkorí kẹ́ mú ìyẹn pọ́nù yín tí mo lè rán lọ. mo bá lè lo ọmọ mi ti ẹ̀fẹ́ wàhálà ṣé bó ṣe má ṣe mọ́. wọ́n ní kábíyèsí sọ wípé oyè alágbà kò dẹ̀ jẹ́ nínú wa mọ́ etí ló kù sábà fi gbọ́ bọ̀dá mi kí lè wájú kò ṣe. ṣe rí mi lọ́dọ̀ yẹn rí wá jójó èkó ni. pípín iná mi tó jẹ́ pé ó ná pásítà sí mi lára. kọ́ndíṣàn ojú yìí ní lẹ́fù tó wà yìí mi gbọ́dọ̀ kú ọ fún mi mọ́ àwọn ní láti ṣe òpèṣọ. gbogbo orin tó wà lára ẹ̀ bẹ́ẹ̀ sì pàṣẹ mi. oyè alágbà èèyàn kan péré lèmi àti ẹ̀wà lè wọ́n sí school kó tẹ̀ mọ́ ìgbà tí mo ti wá admission. obìnrin kóbìnrin tẹ́ ẹ bá bá lájọṣepọ̀ lẹ́yìn tẹ́ ẹ ti jẹ jíjẹ tẹ́ ẹ sì ti rí lẹ́gbẹ̀ẹ́ ìjà ìjà ẹ̀yìn àtòkù náà ẹ̀ gbọ́dọ̀ jíjọ fún ojoojúmọ́. ọmọ ní appendix wọn ní ká ṣe operation ká lọ wá one fifty thousand naira wa ìwọ lórí forty thousand fọ́tíkì ẹ̀ náà kò kún ṣe pé owó ńlá ni tó máa jẹ pé rí pé ọ̀làwálé kan ní í ṣe. náà wo ilé ọ̀hún bó ṣe tó gbẹ̀yàmgbẹ̀yà ilẹ̀ ló tún wà lọ́rẹ̀ rẹ̀ rẹ̀ àti pé mo dẹ̀ ń gbọ́n gbà tó ń bẹ́gbọ̀n sọ̀rọ̀ lórí fóònù tó ń sọ fún un pé seven million ó ṣe wá six million lọ́dọ̀ tèmi báyìí. Bye.